Ah, ah. oore ọ̀fẹ́ olúwayẹmísí ẹ onílọ́jọ́ ìbí ẹ ibi ò ní jẹ́ tiẹ̀ wàhálà ò ní jẹ́ tiẹ̀ àwa tiẹ̀ máa ń pè ní àǹtí ìyẹn dáadáa ní ẹ ní fojú sunkún ọkọ ẹ ní fojú sunkún àwọn ọmọ yín ẹ jèrè ẹfìrè jẹko ibi tẹ ti ṣiṣẹ́ ọkọ ọba adọba kò ní sí kí ni kò ní sáyé ní èsì ẹ gbogbo GSM film production wọ́n ní ká máa kí pé happy birthday gbogbo àwọn ọ̀rẹ́ yín náà wọ́n ní ká máa sí kí ni wọ́n ní ká máa kí ẹ̀ẹ́nà mi àtàtà wọ́n ní ká máa kí dáadáa gbogbo àwọn èèyàn gbogbo àwọn olólùfẹ́ yín wọ́n ní ká máa kí pé ìgbà ọdún ọdún kan ni ẹ ti ṣe tọdún ẹ lọ́dún tó ń bọ̀ nínú ìgbéga nínú ayọ̀ nínú ìfọ̀kànbalẹ̀ ẹ nífojúsùn kọ̀ọ̀kan ẹ jèrè àwọn ọmọ yín ẹ jèrè ọkọ yín ohun tó máa sin kúrò nídìí ẹrù ẹ̀rù ẹ wo àǹtí happy what happy birthday ẹ má gbàgbé o ẹ kéèkì tèmi ẹ bá ṣe kí ni ẹ bá mú wa. ẹ wo àǹtí happy what happy birthday ẹ má wàá gbàgbé bá ti ń ṣe ọjọ́ bí yín ẹ máa lo lawa fi o kẹ máa fi làwáfì bẹ́ẹ̀ sínú làwáfì bẹ́ẹ̀ ni kẹ máa lo lómi làwáfì olómi á máa jẹ́ kí gbogbo ìdọ̀tí gbogbo ìdọ̀tí inú yóò sì kí ni yóò yẹ kẹ tún máa jí gèrè sí òní làwáfì ẹ máa lò ẹ wo happy what happy birthday.